بسم الله الرحمن الرحيم أصدر هذا اللقاء بمقدمة الإمام أحمد إمام أهل السنة والجماعة في كتاب رد على الجهمية حيث قال رحمه الله تعالى الحمد لله الذي جعل في كل زمان فترة الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لابليس قد احيوا وكم من ضل تائه قد هدوا فما احسن اثرهم على الناس وما اقبح اثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عنان الفتنة فهم فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجتمعون مجمعون على مخالفة الكتاب فهم مختلفون فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مخالفة الكتاب يقولون على الله وفي الله وفي كتاب الله غير علم ويتكلمون بالمتشابه من الكلام ويخدعون الجهال بما يشبهون عليهم فنعوذ بالله من فتن من فتن المضلين انتهى كلامه رحمه الله تعالى وأصلي وأسلم على أشرف الأنبياء إمام المتقين خير الأنام أفضل الأنبياء نبينا وحبيبنا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ikhwata al-kiram àti ẹnìkọ̀kan wa kú ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala àti báyìí ẹnìkọ̀kan wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí ibi tọ́lọ́run Allah subhanahu wa ta'ala tí ó tò wá sí yìí òun náà ni mímọ̀ sí ẹ̀sìn Islam pẹ̀lú ìlànà nabi sallallahu lórí àgbọ́yé àwọn salaful أو الصحابة الكرام رضي الله عنهم أجمعين أسأل الله تعالى أن يبارك في أعمالنا وأن يجعلنا هداه مبلغ الله سبحانه وتعالى كفي البركة في الجوري وقت wa as'ada Allahu awqatakum mo bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó ṣe àsìkò wa ní àsìkò ìdùnnú àsìkò oríire gbogbo àsìkò táwùdù láyé táàfin lọ pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run ọba kí ojú kó ládùn ní arìnrìn mo dẹ̀ bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni innahu waliyyu dhalika wal qadiru alayhi dájú ẹlẹ́jọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lọ́ba tá ń bẹ̀ lórí eléyìí òun lọ́ba tó sì ní kápá lórí ẹ̀. ikhwatal kiram ọ̀rọ̀ tí a máa gbé yẹ̀wò táàdẹ̀ máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àsìkò yìí ó jẹ́ àlámọ̀rí kan tó pàtàkì púpọ̀ nítorí pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ al-iman ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbàgbọ́ ó sì ní í ṣe pẹ̀lú manhaju ahli sunnati wal jama'a fil wa'id ìlànà ahli sunnati wal jama'a nípa àwọn ẹ̀rí eléyìí tí ó ń ṣèlérí ìyà fún àwọn tí wọ́n jẹ́ olùgbẹ́rùgbọ́n rí sófin ọlọ́run ọba àtòfin ànábì sallallahu alayhi wa sallam àwọn nususul wa'id àwọn ẹ̀rí tó wà nínú quran àti eléyìí tó wà nínú hadith wa ànábì sallallahu alayhi wa sallam tó fi ń sọ fún wa tó ń ṣèlérí ìyà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ pòkí ẹ̀dá báwo la ahlu sunnah fil jama'ah àṣẹ máa ń lò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Ibadallah ọ̀nà mẹ́ta ni àwọn mùsùlùmí pín sí lórí ìlànà wọn nípa nususul wa'id nípa àwọn ẹ̀rí tó ń ṣèlérí ìyà fún àwọn tí wọ́n jẹ́ pòkí ọ̀nà mẹ́ta làwọn mùsùlùmí pín sí lórí lábala yìí àwọn alákọ̀ọ́kọ́ òun náà làwọn alwaidiyya àwọn alwaidiyya yìí àwọn fírọ́kù mẹ́ta ni wọ́n àwọn ẹgbẹ́ mẹ́ta ni àwọn alwaidiyya yìí àwọn ilẹ̀ àwọn tó jẹ́ sí pé wọ́n gbà wípé gbogbo ẹni tọ́lọ́run bá àríkẹ́lá bá ti ṣèlérí ìyà fún àbánábì sallallahu alaihi wasallam ó ṣèlérí ìyà fúnrú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ ọ̀ranyàn ni kíyà yẹn jẹ́ lálùkìyàmà ọ̀ràn yẹn ní kọ́ wọ́n náà kódà tó bá tún wọ́n náà yóò tún ṣe gbére nínú ẹ̀ pápá àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà rí alákọ̀ọ́kọ́ nú wọn ò láwọn al-Khawarij ẹlẹ́ẹ̀kejì nínú wọn òun náà làwọn al-Mu'tazila ẹlẹ́ẹ̀kẹta nínú wọn òun ni àwọn al nítorí ọ̀rọ̀ tí Amr ibn Ubayd alayhi min Allahi ma yastahiq tó sọ nínú ọ̀rọ̀ yìí kọ́lọ́wọ́n bá kọ́bá wa ṣe tó tọ́ fún lọ́dọ̀ rẹ̀ ntọ́ lẹ́tọ̀ sí déédéé ntọ́ lẹ́tọ̀ sí láti gbà lọ́dọ̀ ọlọ́wọ́n bá abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n kọ́dà kọ́bá fún. naam òun náà rèé nínú àwọn tó pèpè sí ìròrí wa ìdíyà ìròrí wípé bọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala abánabi sallallahu alaihi wasallam bá ti ṣèlérí yà fáwọn èèyàn kan dandan ni kí wọ́n jìyà yẹn tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala abánabi bá ti lè ṣèlérí fáwọn èèyàn kan wọ̀ náà dandan ni kan wọ̀ náà kódà àwọn òdẹ̀ ṣe gbére nínú náà pàápàá so àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yí àwọn náà ń pè ní alwaidiya àwọn tí wọ́n jábala kejì nínú àwọn mẹ́ta tí mo lé mùsùlùmí pín sí níbi àwọn nususul wa'id àwọn ẹ̀rí tó ń ṣèlérí yana fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pòkí ẹ̀dá ẹni tó bá jẹ́ olùgbẹ́rùgbẹ́rí sófin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn tó wà lábala kejì nínú àwọn irú àwọn ẹ̀rí òun làwọn al-murji'ah àwọn ọmọ òjì àlàwọn gbà wípé gbogbo àwọn tí wọ́n ń ṣerú nǹkan yìí wọ́n wà lìjẹ́nà wọ́n máa fi ẹ̀mí àwọn èèyàn balẹ̀ pé wọ́n wà lìjẹ́nà wọn ní jìyà kankan wọn nínà kankan tí wọ́n wọ̀ òun ni ìròyìn àwọn mọ̀rìjíà àwọn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo ní mùsùlùmí pín sí ẹgbẹ́ mo ní mùsùlùmí pín sọ́nà mẹ́ta ọ̀nà àwọn alákọ̀ọ́kọ́ mo ní mẹ́ta làwọn alákọ̀ọ́kọ́ yẹn ìpín alákọ̀ọ́kọ́ àwọn mẹ́ta ni wọ́n wà nínú ìpín alákọ̀ọ́kọ́ yẹn mo dẹ̀ ti sàlàyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpín ẹlẹ́ẹ̀kejì ìjọ kan náà lọ́wọ́ ń bẹ̀ òun náà ni murji'a so àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn alùsùnnà wal jama'a àwọn làwọn gbà wípé bọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala bá ṣe lérí ìyà fáwọn ẹ̀dá kan fáwọn èèyàn kan pé wọ́n jìyà wọ́n wọ̀ná àwọn gbà wípé tó bá ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó bá yẹ pé nǹkan táwọn wọ̀nyí ṣe tí ò bá kí ń ṣẹbọ tó bá yẹ pé àwọn ẹ̀ṣẹ̀ tí ò tẹ́bọ ni tó bá wù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba àlekẹ́lá lè fi wọn wọ náà yẹn eléyìí báyìí ọmọ jẹ́ sí pé ọlọ́run ọba àlekẹ́lá bá wọn lò pẹ̀lú adlu nìyẹn pẹ̀lú déédéé rẹ̀ torí pé wọ́n ṣe ń tí ó fi lẹ́tọ̀ọ́ kí wọ́n wọ náà tọ́lọ́run ọba àlekẹ́lá bá fi wọn wọ náà déédéé lọ́lọ́run fi bá wọn lò torí pé tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn gbà lẹ́sàn yẹn tó bá dẹ̀ wù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba lè bá wọn lò pẹ̀lú fadl pẹ̀lú ọlá tọ́lọ́run ọba àlekẹ́lá ó sọ àforíjìn fún wọn àti ó fi wọn sínú àlùjẹ́nà láì fìyà jẹ wọn àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ inshallah karim ilé yìí ni ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ló máa tàmálẹ̀ sí mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó tọ́ wa sọ́nà níbi sísọ àti níbi gbígbọ́ ọlájọ́ kan sọ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀rọ̀ pátá ló máa ń ní tó bì ló máa ń ní nǹkan tó fà á gbogbo ẹni tó bá dẹ̀ jẹ́ hakim tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n kò ní sọ̀rọ̀ sá àtikọ́ yẹ pé ó nídìí kan pàtó tó fi ń sọ̀rọ̀ yẹn tẹ́ bá dẹ̀ bí o máa rí wí. Ibadallah eléyìí tó fa ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala máa plé rẹ̀ títí gbọ́ yín tẹ́yìn ní gbọ́. òun náà ni aburú kan tí wọ́n jùlẹ̀ káwùjọ wa yìí aburú tó tóbi ni. àwa wò pé kò ní dáa kí a wà láyé kí a máa pàpè mára ìpèpè súnà ká sì máa pàpè mára pé a fẹ́ sọ ọgbà ọlọ́run ọba kọ́ má bàa di tí àwọn èèyàn máa fàya kí a wá máa tẹ̀mí kírú àwọn aburú yìí kó máa lọ láwùjọ wa ká dákẹ́ pàápàá jùlọ eléyìí tá a mọ̀ páwọn èèyàn lè gba ẹ̀tàn jẹ pẹ̀lú ẹ̀ nítorí pé ẹni tó sọ̀rọ̀ yìí nínú àwọn tó ń pàpè mára ìpèpè súnà ni tí wọ́n ní olùpèpè súnà làwọn kódà wọ́n ń pàpè mára wípé nínú àwọn àgbà àfa súnà táwọn ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ súnà táwọn jẹ́ olùkọ́ súnà nínú ẹ̀ làwọn wà so ẹni yẹn ló ju aburú ńláńlá yìí ọ̀rọ̀ tó léwu yìí ló jù sí àwùjọ yìí àwa wò pé láti dáàbòbò súnà anabi sallallahu alayhi wa alihi wa sallam kó má ba ráre àfi ká yanjú àlámàrí ẹni tó sọ̀rọ̀ yìí nínú àwọn tó jẹ́ sí pé wọ́n ń pàpè mọ́ra wípé àwọn gba ìmọ̀ súnà kódà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn fi gbà àwọn tí ń lo súnà àwọn tí ń pèpè sí súnà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni eléyìí tó yẹ pé wọ́n fi ń polówó ìpèpè wọn fún àwọn èèyàn kan lè gba ìpèpè yẹn ṣùgbọ́n nígbà tá a gbé ìpèpè wọn sórí ìpìlẹ̀ sunna a rí wípé ìpèpè yẹn ó yapa sí pèpè sunna kódà ìpèpè àwọn mùrùjíà ni wọ́n ń pè ní pèpè sunna fáwọn èèyàn ìròrí àwọn mùrùjíà ó ní irú àwọn ẹni wọ̀nyí ni wọ́n ń fọ́n káàkiri láwùjọ yìí tí wọ́n dẹ̀ ń pè ní ròrí ahlu sunnah wal jamaa ó wá bà nínú jẹ́ gan pé èèyàn fẹ́ pe ara rẹ̀ lólùkọ́ ìpèpè kan wọ́n fẹ́ pera rẹ̀ lẹ́ni tí ó ń pe ìpèpè kan láwùjọ ṣùgbọ́n nìyẹn kò nímọ̀ nípa ìtọ́lóhùn pèpè sí kò nímọ̀ súnà ṣùgbọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni ó ń pàpè mọ́ra pé olùpèpè súnà lòun èmi ò mọ bí yẹn ṣe fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ kan tẹ́ni ò ní ní ìmọ̀ ìtọ́fẹ́ kọ́yàn so pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ikhwata kiram ẹ̀yin náà ẹ fètì ara yín gbọ́ nǹkan tí olùpèpè yìí nǹkan tí wọ́n sọ. nínú ìdáhùn wọn tí bàbá kan nínú àwọn tí ọ̀rọ̀ sónà dàrú mọ́ lójú tọ́rọ̀ sónà òye tí wọ́n béèrè béèrè lọ́wọ́ wọn lórí rédíò program nípa sónà gẹ́gẹ́ bí pé wọ́n ti fọkàn tán wọn wọ́n dẹ̀ gbé àmàna ìmọ̀ sónà lé wọn lọ́rùn pé wọ́n tọ́ àwọn sọ́nà kí ni sónà tọ̀ wọ́n wá béèrè béèrè yìí lọ́wọ́ wọn gẹ́gẹ́ bíi pé tó ń pàpè mára pàwọn ń pèpè sí ni súnà nǹkan tí bàbá yìí béèrè nípa súnà gbogbo àrùn la máa gbọ́ nǹkan tí bàbá tí wọ́n wá da súnà rú yìí tí wọ́n pèpè sí rori mọ̀rùjí alábẹ́ ìpèpè àlùsúnà wọ́n ń pèpè sí rori mọ̀rùjí alẹ́ni tí wọ́n dẹ̀ ń pè nǹkan yẹn ní pèpè àlùsúnà ìdáhùn táwọn náà fi dáhùn pẹ̀lú gbọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ẹ gbọ́ láìpẹ́ yìí tí màá pè rẹ̀ sétí gbọ́ yín pẹ̀lú gbọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala orí ọ̀rọ̀ yìí la máa sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n síwájú kí n tó play rẹ̀ láìpẹ́ yìí ní tó bà nínú jẹ́ òun ni wípé àwọn èèyàn látara ìpèpè ẹ̀tàn eléyìí tí ó ń fọ́n káàkiri láwùjọ wa yìí látara ìgbàtànjẹ́ eléyìí tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí àwọn èèyàn ti gbé àlámà rí sọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tírù nǹkan báyẹn bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ti jẹ́ kó yọ wípé ká máa rí ti páyé ti fẹ́ parẹ́ nínú àwọn àmì páyé ó parẹ́ páyé ti fẹ́ parẹ́ tá a fi máa rí pé tá a fi máa fura náà àwọn àmì tá a máa rí òun náà ni kírun nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ kó máa anabi ní idha usnida al-amru ila ghayri ahlihi fantaziru saa anabi ní nígbà tí àwọn èèyàn bá ti ń gbé àlámọ̀ rí sọ́dọ̀ àwọn tí wọn kì í wọ́n ń gbé àlámọ̀ rí sọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àkígbé sí anábì ní ẹ máa retí pásìkò ayé ti fẹ́ parẹ́ ẹ máa retí pé ayé ti fẹ́ tán ẹ máa retí pé àtúbọ̀tán ayé ti dé ìparun ayé ìparẹ́ ayé ti dé nìyí so nítorí ẹ̀rí àwọn èèyàn asnadu amra sunna ila ghairi ahli àwọn èèyàn gbé àlámọ̀rí sunna sọ́dọ̀ àwọn tí wọn ò kí ń ṣe oní sunna wọ́n gbé ìbéèrè sunna lọ sọ́dọ̀ àwọn tí wọn ò mọ̀ nípa sunna ṣùgbọ́n tí wọ́n ń pera wọn ní olùpèpè sójú ọ̀nà sunna anabi sallallahu alayhi wa sallam eléyìí báyìí nínú àwọn àlámà yìí tí ó bà nínú jẹ́ ni ikhwatal kiram mo fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ tí olùbéèrè béèrè àti ìdáhùn tí onídáhùn tí wọ́n fi dáhùn ìbéèrè oníbéèrè pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala kí àwa dánilẹ́kọ̀ọ́ lórí àlámọ̀rí tí ó jáde níbi ọ̀rọ̀ náà kí á dẹ̀ ṣàtúnṣe irú àwọn ọ̀rọ̀ yìí láwùjọ so kí á dẹ̀ ṣe lè ní tamamul minna ká ṣe ní tamamul minna lórí fiqh sunna gbogbo ẹnikẹ́ni tó bá ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ yìí pípé kọ́ lọ gbọ́ wọ́n sọ̀rọ̀ nípa sunna ń bẹ̀ káàrí rẹ̀ di pé wọ́n fún yẹn ní fiqh sunna nìyẹn ìfìsẹ́yìí sadiq káwá sọ fún rẹ̀ níbẹ̀ pé wá gbarú wá gbarú wá gba ìdánilẹ́kọ̀ọ́ táwa náà ń ṣe yìí kọ́ lọ gbọ́ tẹ̀lé kọ́ jẹ́ tamamul minna fún fífi sọ́nà báyìí fẹ́ kó jẹ́ nìyí kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó dákun kó gba iṣẹ́ náà lọ́wọ́ wa kọ́lọ́n bá Allah subhanahu wa ta'ala kó ṣe iṣẹ́ náà ní nǹkan tó mọ́kànga láti fi wá ojú rí ọlọ́run Allah subhanahu wa ta'ala ìbádàlọ́ ẹ jẹ́ kí a tẹ́tí Bàdárùn-gbà tí wọ́n lé mọ̀ sí ní àtàlẹ́ sí ẹni tí ọ̀bá dárùn-gbà tí yóò sí ní àtàlẹ́ sí. Ṣé yóò wọ́n náà ní ẹ̀rí àràkú náà ní gbogbo ẹ̀? Ẹ̀rí tí ò sí tí ò dárùn-gbà tí ò lè wọ́n náà insha Allah kò ní wọ́n náà. Ẹ̀rí tí ò sí sí ní àtàlẹ́ bí kò lè wọ́n náà. Àmọ́ sẹ́mi pé àlùjánnà dàrájà tì ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ni. Lóòrùn tó bá ṣe súnà tànábì òun náà tó ní ọlá tí ó ṣe nu ìbá ti sọ ní ètò yìí pé ọkùnrin lárúbáwò kó tó wá bá nàbì pé ẹ̀yìn ní kíkì ma má káàbí márùn náà ẹ̀yìn ní ṣe jọra yẹn lọ ẹ̀yìn ní ṣe yọra ṣe máa wọ náà ní àbí àti máa wá ìjẹ́ náà alábì náà wọ́n wá ìjẹ́ náà yẹn kọ̀dà sọ́dà tó lọ tán. ṣùgbọ́n téèyàn bá tó ń ṣe àṣekún tó ṣe déédéé kìtàbù ni ṣe o bá ṣe ó kàn ń ṣàṣedànù tó ṣe déédéé àmì ẹni tí ò nílò gbà yóò wọ̀ náà ẹni tí sòkòtò kọjá kékeré ah sorry ẹni tí ò dánù gbà sí yóò wà lìjẹ́ náà ẹni tí sòkòtò rẹ̀ tó kọjá kókósẹ̀ yóò wà lìjẹ́ náà insha allah so àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí ó dáa kí mùsùlùmí ó máa jìnnà sí kó má máa fojú rí náà rẹ̀ ẹ̀rìn ìwà dárúgbà sí wà ní kíni. Nígbàtà ah, lẹ́bí ní dárúgbà sí gbogbo àwọn àlẹ́bí ọlọ́run dárúgbà sí ó sì ní káwa náà dárúgbà sí. Kì í ṣe pé ní bóyá Ah, wọ́n sọ látàkọ ara wọn. alhamdulillah àbí ìbéèrè ṣe lọ bí dáhùn ṣe lọ náà ni a ti gbọ́ yẹn láti bẹ̀rẹ̀ dé ìparí náà ṣe ti rí ọ̀rọ̀ tí olùdáhùn ìbéèrè yìí ṣe ti ọ̀rọ̀ tí wọ́n dàrú nínú ìbéèrè yìí bó ṣe rọra mọ́ yẹn alámọ̀rí tó tóbi mẹ́ta òun náà ni wọ́n dàrú alákọ̀ọ́kọ́ òní wọ́n òní pé wọ́n ṣe àyìmọ̀ kan tó ga nípa kí wọ́n ń pè ní sunna àgbọ́yé wọn nípa sunna àgbọ́yé tó fúnni àgbọ́yé tí kò kúnná àgbọ́yé tí ò múnádóko nípa sunna òun làgbọ́yé tí wọ́n fi ń ṣe sunna so wọ́n dẹ̀ ní àwọn jẹ́ olùpèpè sójú ọ̀nà sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam so eléyìí báyìí rẹ̀ wọ́n da ọ̀rọ̀ sunna rú níbi báyìí wọ́n dẹ̀ jẹ́ kó yí àwọn èèyàn wípé ọ̀rọ̀ sunna o ọ̀rọ̀ tó yẹ pé fúyẹ́ ni tẹ́ pé ẹni tí ó bá ti sunna yọ wà jẹ́nà nínú àwọn nǹkan tí wọ́n fi rinlẹ̀ tí wọ́n ti tàkìrírù ẹ̀ tán fi rinlẹ̀ nínú ìdáhùn ìbéèrè yìí nìyẹn nínú àwọn ìtọ́wárù wọn lójú tí wọ́n fi tẹ̀rí tó pé kò yé wọn ni wọn nímọ̀ nípa rẹ̀ ni òun náà ni hadithu Talhata hadithu Talhata bun Ubaydillah eléyìí tó ń sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ Dhammam bun Tha'laba Dhammam bun Tha'laba òun ní lárúbáwò kú tí wọ́n lọ́wọ́ béèrè nípa islam lọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n ní ìgbà tó béèrè gbogbo àwọn nǹkan tó béèrè tán anabi sallallahu alayhi wa sallam sọ pé tí ò bá ti kọjá àwọn yẹn náà aflaha in sadaq ó ti ṣoríire ó ti là tó bá yẹ pé òdòdó lọ sọ wípé òun mójútó àwọn nǹkan tó ń béèrè lọ́dọ̀ anabi sallallahu sallam yẹn òun ò dẹ̀ ní lékún kọjá àwọn nǹkan yẹn so hadith yìí ló rú wọn lójú hadith òun ni hadith Talha bun Ubaydillah tí mo sọ pé ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ Damman bun Tha'laba yẹn so ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mi insha Allah karim lélẹ́ ìbáyìí ó dídí ìdánilẹ́kọ̀ọ́ ńláńlá ni so pé kí ni wọ́n ń pè ní sunna já torí pé kódà ẹ jẹ́ kí n kọ́kọ́ fìyàn rinlẹ̀ ná títí dìgbà tá a sì máa retí ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe ń bọ̀ wá lódìdí kọ́lọ́n kí ó bùn wá lẹ́mìí kọ́lọ́n kó bùn wá lálàáfíà ọlọ́run jẹ́ agbádùn ara wa pẹ́ ọlá àjọ kan sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní pé ẹ lọ dì sẹ́mi pé kódà ó ń bẹ nínú sunna tànàbì sallallahu alaihi wasallam ilé ìtọ́gbé téèyàn bá ṣe ó lè yọ̀n jáde kó ní islam sọ pé téèyàn bá ṣe ó lè yọ̀n jáde kó ní islam ó dẹ̀ ń bẹ nínú sunna nàbì sallallahu alaihi wasallam sọ pé ṣe yóò sọ àbí téèyàn ò bá ṣe é kò ní sọ̀yàn dọ́mọ iná ṣùgbọ́n yóò jẹ́ kéèyàn ní ipò tó ga nínú àlìjẹ́nà pé àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni àfi súnà nàbì sallallahu alaihi wasallam lò kì í sọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan la kì í ṣe pé hadith wa nàbì sallallahu alaihi wasallam nìkan la ń fọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí bá lò kódà àwọn ọ̀rọ̀ tó wà ní alukur'an náà ń bẹ́nu àwọn ọ̀rọ̀ tó wà alukur'an tó yẹ èyàn ní wọná téèyàn bá kàn ṣe èyàn ní ipò tó ga nú àlùjẹ́nà ni ó dẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tó wà nú alukur'an ilé tó yẹ pé téèyàn bá ṣe yọ̀yàn jáde kó ní islam ó dẹ̀ bẹ́ẹ̀ nú ẹ̀ yẹ pé kò ní yọ̀yàn jáde kó ní islam ṣùgbọ́n yọ sọ̀yàn dọ̀ máa ná ṣẹtiri yẹn ìdánilẹ́kọ̀ọ́ odidi ni ó ti ń bọ̀ wá insha allah karim alámọ̀rí ẹlẹ́ẹ̀kejì tí bàbá yìí dàrú tó yí ọmọ wọn lọ́wọ́ nínú ìbéèrè yìí òun náà ni báwo láàlù súnà ti ń lò pẹ̀lú àwọn ẹ̀rí tó bá sọ nípa pé lágbájá ó jìyà ẹni tó bá ṣe báyìí ó jìyà tó ń ṣèlérí ìyà náà fáwọn èèyàn eléyìí tá ń pè nínú sùsùlù wàhíd ṣẹtìrí nǹkan tí bàbá yìí sọ bàbá tí wọ́n ń dáhùn ìbéèrè yìí nǹkan tí wọ́n sọ nínú ìdáhùn sí ìbéèrè yìí ìròrí àwọn mọ̀rùjí àníyàn kò kí ń àwọn alùsùnà tó jẹ̀máà ṣùgbọ́n nítorí pé ìpèpè alùsùnà òye wọn ìlànà alùsùnà tó jẹ̀máà òye wọn nítorí ẹ̀ náà fi ń pe ìròrí àwọn mùrùjíà ní ìròrí alùsùnà sí jama'a ó ń gẹ́gẹ́ dẹ ní ìdánilẹ́kọ̀ọ́ ìfẹ́ tàn mọ́lẹ̀ sí ibo náà dẹ̀ ti sọ yẹn wọ́n lẹ́ni tí ò bá dárun gbọ̀n sí ẹni tí ò bá gé sókòtò yóò wà ìjẹ́nà insha Allah yẹtìrì gẹ́tà sọ yẹn ìtakò ànábì sallallahu alayhi wa sallam yẹn ìpèpè wọn ní tí wọ́n fi ń dáhùn béèrè ọ ìyapa sí ìpèpè ànábì sallallahu alayhi wa sallam níta ànábì sọkọ́ nìyẹn pẹ̀lú gbọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala àádẹ́ ti ṣe wá láǹfààní láìpẹ́ nù dánilẹ́kọ̀ọ́ yẹn ṣẹlẹ́lẹ̀ kẹta náà alámàrí tí wọ́n dàrú òun ni wípé wọn ò máa ń tà ń pè ní alkabair wa saghair wọn máa ń tà ń pè ní alkabiratu wa saghira àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀rí pé nígbà tó fẹ́ parí ọ̀rọ̀ yẹn so wọ́n ní gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké báyìí ká gbìyànjú ká jìnà sí àbẹ́ẹ̀kọ́ ni so wọ́n pe àìkò dárùngbọ̀n sí ní ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n pe isbalul izar kí aṣọ yẹn kọjá kókósẹ̀ wọ́n pe ní ẹ̀ṣẹ̀ kéékèèké kò sí nǹkan kan tó fà á nítorí pé wọn ò nímọ̀ nípa bá a ṣe ń yọ ìtànpè ní al-kaba'ir was-sagha'ir á dá wọn lẹ́kọ̀ọ́ lórí yẹn náà insha Allah karim sọwátán gbogbo tẹ́tẹ́tẹ́tẹ́ gbogbo abébébébébébé èmi ò mọ̀ táwọn èèyàn tẹ̀ fi ń jágbà fà sún nà gan èmi ò mọ̀ ntí àfi ń jẹ́ àgbà àfà nídìí sún nà tá fi ń jẹ́ àgbà tá fi ń já síwájú nídìí pẹ̀pẹ́ sún nà nígbà tó yẹ sí pé ìròrí tí ó tí ètò òròrí alùsùnà tẹ̀jẹ̀má ni àwọn èèyàn ń pèpè sí láwùjọ yìí tó sì ń pè ní ìròrí alùsùnà tẹ̀jẹ̀má àṣùgbọ́n kò yé wọn ni pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala á sì jẹ́ ó yé wọn ẹ̀ á jẹ́ kó yé wọn á sì jẹ́ kó yé àwọn èèyàn tó bá ń wá òdodo náà tó yé báyìí. kí n tó tẹ̀síwájú ṣé ní gbogbo ìgbà tí iná ọba so bákan náà ni wípé ẹni ká má sọkún mọ́ ọ̀fọ̀ òsì yéṣẹ̀ ẹ máa pariwo pé káwọn èèyàn má ṣe rùdú dùn mọ́ káwọn èèyàn má ṣe rọ́dù mọ́ tẹ́ bá jẹ́ tirẹ̀ ní tí ń sọ pé káwọn èèyàn má ṣe rọ́dù mọ́ àbí lágbájọ́ ọmọ ju rọ́dù lọ ẹ ti mọ̀ yí pé manhaj burúkú nílò ìròrí rẹ̀ ọ̀dà torí pé kùránì sì ń ṣe rọ́dù láti jọ́ tó ti sọ kalẹ̀ ó sì máa ṣe rọ́dù táàkì àmọ́ ọlọ́run fi tóni rùdú dùn dẹ́ pọnú alukùránì bàjẹ́ ṣe bá yìí sí ọ̀rọ̀ الفقيه الأسولي. الشيخ yìí صالح الفوزان usuli a sheikhul al'allama على al-fawzan wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí tí bẹ̀tì yẹn àlàyé ọjọ́ mi ni ṣe bá yìí sí a dẹ̀ ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wá lórí ẹ̀ lórí wípé rùdúdú pọ̀ náà al-Qur'an bẹ̀tì yẹn alákàkàn sáré tètè sọ yẹn nítorí àwọn tí ẹ̀sìn dàrú mọ́ lójú àtàwọn tó yẹ kí wọ́n ń bínú tí wọ́n ní ká má sunkún mọ́ ṣùgbọ́n ọ̀fọ̀ òsì yé sẹ̀ oyè báyìí sì lónìí wọn gbà tọ́fọ̀ bá sì ń sẹ̀ òun láàmú ẹgbẹ́kùn oyè báyìí sì sọ ẹni tí ó ní káwọn èèyàn má sunkún mọ́ yóò ṣe kíni yóò pín wọ́ọ̀fọ̀ ọlọ́run kí bọ́dá àwọn kọ́ sàmì ẹnì kọ̀ọ̀kan wa naam ṣe ti rí àwọn ahlu sunnah wal jama'a tán bá rí àwọn nǹkan tí ẹ̀rí gbé wá wípé àyà Qur'an gbé wá wípé ẹni tó bá ṣerú nǹkan anabi sallallahu alaihi ó jama'a ni pé wọ́n nǹkan yẹn tó bá jẹ́ pé nǹkan yẹn ẹbọ ni àbí kófúrò ni wọ́n gbà wípé ẹni yẹn tó bá fi lè kú lórí nǹkan yẹn yóò wọ náà yóò ni tìpọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́sọ̀nà al-Qur'an ọlọ́run ọba ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha àyà yẹn òun ni dẹ̀lílì tó lágbára táàlù sunnatul jama'a agbára lé lórí wípé gbogbo ẹ̀ṣẹ̀ tí ò bá ti tó ẹbọ ọlọ́run ọba Allah subhanahu wa lè forí ẹ̀jìyàn téèyàn bá kú lórí torí pé ọba ní inna Allaha la yaghfiru an yushraka dájúdájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ò ní ṣàforíjìn fẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó dẹ̀ kú sórí ẹ̀ torí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá téèyàn ò bá ti kú ọlọ́run ọba àdìkẹ́ lè forí ẹ̀ jiyàn téèyàn ò bá ti kú bákan náà tí àsìkò táwọ̀bọ̀ bá ti bọ́ mọ́ yàn lọ́wọ́ ẹ́ tásìkò téèyàn tọ́lọ́run ọba àdìkẹ́ máa ń gba títú bá tí ò bá ti bọ́ mọ́ yàn lọ́wọ́ ọlọ́run ọba àdìkẹ́ lọ́sẹ̀ kìíní yóò gba àforíjì torí pé ọlọ́run ọba àdìkẹ́ sọ pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim لا تقنطوا من رحمة الله فإن الله يغفر الذنوب جميعا ọlọ́run ọba yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yẹn lọ́wọ́ àdékẹ́lá máa ń ṣàforíjì fún yẹn lódì wọn gbà tí yẹn bá ti wà nílé ayé bákan náà tí àsìkò tọ́lọ́wọ́ ọba àdékẹ́lá máa ń gba tí ò bá ti bọ́mọ yẹn lọ́wọ́. ṣùgbọ́n inna Allaha la yaghfiru an yushraka bihi dájúdájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ò ní ṣàforíjì kí kéèyàn kú lórí ẹbọ wa yaghfiru ma duna dhalika liman yasha ṣùgbọ́n ẹni tó bá kú lórí àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tẹ́bọ ọlọ́run ọba àlékẹ́lá lè forí ẹ̀jìn lìmọ̀n yàṣà fẹ́ni tọ́lọ́run ọba àlékẹ́lá bá fẹ́ fẹ́ni tọ́lọ́run ọba àlékẹ́lá bá wù láti ta foríjìn fún. eléyìí òun ló jẹ́ kó yọ wáyé pé a jẹ́ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò bá ti ń ṣẹbọ irú ẹni tó bá kú lórí ẹ̀ fahuwa tahta mashi'atillah irú ẹni bẹ́ẹ̀ wà lábẹ́ fífẹ́ ọlọ́run ọba tó bá wu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba lè fi sínú náà àjẹpá sọpọlọ ọba àlekẹlá ó bá a lò àmàlàhù Allahu subhanahu wa ta'ala bi adli ọlọ́run ọba àlekẹlá bá a lò pẹ̀lú déédéé rẹ̀ nìyẹn torí pé déédéé ọlọ́run ọba ni pé bọ́ ọba ti ṣerú nǹkan báyìí ó jìyà ó dẹ̀ ti ṣe nǹkan tó fi jìyà ọlọ́run ọba àlekẹlá sì fìyà jẹ́ ọ́ sẹ̀ǹpẹ́ kò sí àbòsí déédéé nìyẹn. wàlá yazlim rabbuka ahada wàlá yazlim rabbuka ahada wàlá yazlim rabbuka ahada ọlọ́run ọba àrí ànábì sallallahu alaihi wasallam ní sàbòsí fún ẹnì kankan pé ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره نعم عدل lọ́wọ́ bá lékẹ́lá fi lò yẹn tọ́wọ́ bá lékẹ́lá bá fi yàn sínú ọ̀nà lórí àwọn ẹ̀ṣẹ̀ tọ́wọ́ bá lékẹ́lá ti ṣèlérí pé èèyàn wọ̀ ọ̀nà téèyàn bá ti nílé ayé tọ́ba dẹ̀ wọ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá lè fi yàn sáàrì jẹ́nà bìdú ní sáàdì kílà àzàb láì irú eléyìí báyìí rè ọlọ́run ọba àlékẹ́lá bá a lò pẹ̀lú fadlu nìyẹn wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò bá tó ẹbọ fẹ́ni tí ó bá wu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti ṣàforíjì fún. naam kí má pẹ̀ lórí eléyìí báyìí ẹ kí n fún wa ní hadith wẹ̀yọ̀ kan sí hadith yìí hadith Abi Dharr al-Ghifari radiyallahu anhu òní wa àrùbọ̀ hadith yìí rèé alimam muslim rahimahullahu ta'ala ni wọ́n gbà wá nínú sahihu wọn abu dhar lọ sọ yìí pé anabi sallallahu alaihi wasallam sọ lọ́jọ́ kan pé ma min abdin qala la ilaha illallah kò sí ẹrú kan tó sọ gbólóhùn la ilaha illallah thumma mata ala lẹ́yìn náà tó wá kú lórí gbólóhùn yìí ó kú lórí tó ń tó fi kú lórí nǹkan tí gbólóhùn yìí ń túmọ̀ sí kété pọ́kàn wí gbólóhùn yẹn lẹ́nu lásán torí àwọn àhàdìsù mi tí ó ti ṣàlàyé ẹ̀ eléyìí tí mi nílé mẹ́nu bàbí láì nígbà tó jẹ́ sí pé kò ń ṣòun ni mo fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́. ma min abdin arábìnrin kò sí ẹrú kan qala la ilaha illallah summa mata ala dhalik tó sọ gbólóhùn la ilaha illallah tó wá kú lórí nǹkan yìí illa dakhala aljanna àti pé gbólóhùn ẹni bẹ́ẹ̀ wà janna. abu dhar wa sọ pé qultu wa inzana wa insarak ànábì kódà kò bá ṣe zìnà kò bá jalè qala wa in zana wa in saraq ànábì ní kódà kò bá ṣe zìnà kò bá jalè qultu wa in zana wa in saraq ànábì bọ́yọ̀ gbọ́ mi dáadáa ànábì kódà kó ṣe zìnà kó jalè qala wa in zana wa in saraq ànábì ní kódà kó ṣe zìnà kó jalè qultu wa in zana wa in saraq ànábì tó bá tún ṣe zìnà tó bá jalè tẹ́ qala wa in zana wa in saraq ala abi dhar anabi ní di n parí ẹ̀kún lẹ́lẹ̀ kẹta kọ́ mọ́ba fi bèrè bèrè kọ́ mọ́ba fi bèrè ẹ̀ lọ́wọ́ mi mọ́ anabi ní kódà kó sì ìsìn nákọ́ jalè bí ṣe ń rí lára bí àbúzárò ṣe fẹ́ gbà yẹn bó ṣe rí náà nù tó bí ò ṣe fẹ́ gbà yẹn bó ṣe rí nìyẹn sẹ́ <laughs> so àbúzárò ni wọ́n sọ pé òun náà wá sọ yìí pé òun wá sọ lẹ́lẹ̀ kẹrin pé bí ó ṣe rí náà nìyẹn o àlàrọ́ọ̀gù ní à ń fi àbí zar bí ó ṣe rí nìyẹn lẹ́lẹ́kẹrin lànàbí sọ àbúzárì náà wá jáde wọn náà wá ń sọ wípé wa ìrọ́sì máa ń fo àbízárì kódà kábùzárì mọ́fẹ́ gbà bánàbí ti wíwù náà ní ó ni bí ó ṣe rí nìyẹn sọ̀rọ̀dìmọ́ muslim rahimahullah ta'ala ni wọ́n gbà wá nínú sahihu wọn so pẹ̀lú àdìsí mú wáyé sí tẹ̀pá nẹ́bí sallallahu alaihi wasallam ti jẹ́ kó yọ wípé ẹni tí ó bá kú lórí ẹ̀ṣẹ̀ bóyá zina ni bóyá bóyá bóyá ó jalè ni tó ń ti bẹ́ẹ̀ rí yọ wà jẹ́ndà àbí ìwà àlìjẹ́nà rẹ̀ yẹn ìtumọ̀ méjì ni ìtumọ̀ aláwọ̀kọ́ ni pé ó lè wà àlìjẹ́nà láì jẹ́ pọ́lọ́wọ́n bá àlékẹ́lá fìyà jẹ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ọba bá lò pẹ̀lú ọlá eléyìí rẹ̀ ọba àlìjẹ́nà náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ó lè wà àlìjẹ́nà yóò padà wà àlìjẹ́nà lẹ́yìn tó bá jìyà rẹ̀ tán lò pẹ̀lú adlu yóò lọ́nu náà yóò jìyà tó ń ti bẹ́ẹ̀ yóò padà ṣe yóò padà dọ́mọ àlìjẹ́nà torí pé gbólóhùn yẹn ẹni tó bá wí tó sì dúró lórí ẹ̀ tí ò dẹ̀ ṣe ń tọ́ máa ń ba gbólóhùn yẹn jẹ́ kò ní ṣe gbére nínú láyé ọmọ àlìjẹ́nà ni ó padà jẹ́ kódà kó jẹ́ sí pé yóò padà wọná nítorí pé àìpé àwọn mẹ́jẹ̀mú gbólóhùn yẹn àwọn mùkàmìláàtù gbólóhùn yẹn àwọn tí máa mú gbólóhùn yẹn pé kódà kó jẹ́ pọ́rọ́ lu àwọn nǹkan tí ò ní mú gbólóhùn yẹn pé pátápátá tó yẹ pé yóò sọ di ọ̀ràn yẹn kéèyàn jìyà tó bá jìyà yẹn tán yóò padà wọná yóò padà wà jẹ́nà tó báyìí sìn tó fi jẹ́ pé kò sẹ́ni kankan tó wí gbólóhùn yẹn tí ó ṣe gbére nuna so ọ̀nà méjèèjì tí ìwà àlìjẹ́nà rẹ̀ jẹ́ nìyẹn ó lè wà àlìjẹ́nà láì jìyà rárá eléyìí rẹ̀ ọlọ́run ọba àlìkẹ́lá ọba àlò pẹ̀lú fadlu nìyẹn torí pé ọlọ́run ni wa yasiru ma duna dhalika liman yasha ó dẹ̀ lè wọ̀ná kó tó wà àlìjẹ́nà nítorí pé kíni torí pé anabi sallallahu alayhi wa sallam sọkọ ni láàlùsùn náà sẹ̀jẹ̀ máa fi wá sọ yí pé ẹni irú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ń padà wá lọ síbi tí bàbá yìí ti dáhùn gangan o bẹ̀mí kọ́ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lórí wípé ìpèpè súnà yàtọ̀ síbẹ̀ ní ti ń gbèpè yẹn ó ṣẹnu láàánú gan ọba nínú jẹ pé ẹ fẹ́ ẹ fẹ́ pèpè súnà ẹ sì ní irinṣẹ́ pèpè súnà lọ́wọ́ ebi tí èèyàn fẹ́ ṣe iṣẹ́ kan ṣé bí èèyàn kọ́kọ́ ní náà so ìmọ̀ ìmọ̀ ìmọ̀ súnà lèèyàn kọ́kọ́ lọ wá náà tó bá fẹ́ jẹ́ olùpèpè súnà eléyìí tó dá wa lójú ni pé irú àwọn tó ń sọ̀rọ̀ yìí rèé wọn ní ìmọ̀ súnà òun ló fà á tí wọn fi mọ ibi tí súnà darí kọ tán fi ń da àlámọ̀rí súnà rúbọ́ ṣe ń darú yẹn náà eléyìí báyìí ẹ jẹ́ kí n fi mọ́ ń bẹ̀yìn ṣe wá rí àwọn tí wọ́n ní ẹni yẹn ó ṣe gbére nínú náà ẹni tó ń wá dẹ̀ ti ṣèlérí ìyà fún dandan ni kó wọná làwọn tó ń gbà yí pé ọlọ́run ọba àlékẹ́lá òkè ń yapa àlérí ẹ̀ ẹgẹ́ bọ́lọ́run ọba àlékẹ́lá òkè ibi òye kí ń yapa àdéhùn torípa ní nǹkan tán pè ní alwáìdù adẹ̀ ní nǹkan tán pè ní alwáìd sẹ́rí alwáìdù àdéhùn ìlérí ẹ̀san tọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ṣe fáwọn olùṣe dáadáa ọlọ́wọ́n bá àlékẹ́lá ó mú lè rí yẹn ṣẹ nítorí pé kéèyàn ṣe ìlérí lórí pé ń san lágbájá lẹ́san kó sì mọ ìyapa rẹ̀ kárọ̀mù nìyẹn fadlu nìyẹn ọlá nìyẹn ṣé wá rí kéèyàn sì lérí ìyà fún yàn kó wọn fìyà jẹ yàn kó wọn fìyà jẹ èèyàn mọ́ kárọ̀mù ni ọlá ni èyí ò ní òyí àwọn kọ̀wárì àtàwọn mẹ̀tẹ́sílà àtàwọn kọ̀dáríyà táwọn fi ń sọ yí pé ọlọ́run ọba àlékẹ́lá ò ní yapa ìlérí ẹ̀ náà sẹ́ dandan ẹni ẹ gbọ́dọ̀ wọná kódà yóò ṣe gbé nínú náà ni àwọn wà ìdíyà nìyẹn pé ìròrí tí wọn bó ṣe lọ nìyẹn ṣe wá rí ìròrí tí bàbá yìí fi dáhùn ìbéèrè ìròrí àwọn mòrìjì àníyàn àwọn làwọn gbà wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí gan rèé ẹni tó bá ṣe gan yọ wà jẹ́nà kò sí ní wọná insha Allah gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ ni ìròrí àwọn jàmí ìròrí àwọn mùrùjíà ni nǹkan tó dẹ̀ fa tàwọn mùrùjíà ó ní pé ṣe rí àwọn nùsùsùl wáàd àwọn ẹ̀rí tó ń sọ nípa àwọn àdéhùn ọlọ́wọ́n òun ni àwọn gbajúmọ̀ òun nìkan ni wọ́n mú àwọn nùsùsùl wáàd àwọn ẹ̀rí tó ń sọ nípa ìyà tó ń ṣèlérí ìyà wọ́n gbójú kúrò mbẹ̀ wàhálà dé bá wọn wọ́n mú abala kan nínú ẹ̀rí wọ́n fi abala kejì lẹ̀ àwọn kọ̀wárì mọ̀tẹ́zìlá àtàwọn kọ̀dàríyà àwọn mú àwọn nùsùsùn wáìdì nìkan wọ́n fi nùsùsùn wáìdì lẹ̀ ṣé báyìí ń sìn àwọn àwọn ẹ̀rí tó ń sọ nípa ìléríyà ìléríyà ìléríyà nìkan làwọn mú wọn mélòó tó ń sọ nípa àdéhùn ìkẹ́ ṣé báyìí ń sìn bẹ̀tálù súnà tòlìjàmáà wọ́n mú nùsùsùn wáìd wọ́n dẹ̀ mú nùsùsùn wáìd wọ́n dẹ̀ ló gbogbo ẹ̀ wọ́n mú alùsùn náà mà dá púpọ̀ àwọn ọmọ òjì à nǹkan tó fa sábàbí okùnfà tí wọ́n fi sọnù òun náà ní kíni ظلوا بسبب عبادتهم الله تعالى بالرجاء فقط بالرجاء وحده wọ́n sọnù látara wípé wọ́n sin ọlọ́run ọba lọ بسبب عبادتهم الله تعالى بالرجاء وحده رجاون كان àwọn fi ń sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun dẹ̀ ni wáìdù àwọn khawarij àwọn wàìdíyà àwọn sọnù bisababi ibadatihim Allah subhanahu wa ta'ala bil khawfi wahda àwọn sọnù nítorí wọ́n ń sin Ọlọ́run ọba pẹ̀lú bẹ̀rù nìkan bẹ̀tálù sunnatul jama'a jama'u bayna ar-raja'i wal khawf fanajaw àwọn kó ìsinlọ́wọ́ ọba pẹ̀lú ìrankàn àti ìsinlọ́wọ́ ọba pẹ̀lú ìpayà wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ nítorí pé gbogbo ẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ti kíni ló fi pèpè nínú alukur'an gbogbo ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam fi pèpè nínú hadith wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ nàbàlà. ṣé bá yín sìn naam ẹ rí wípé mùsùlùmí ya'ishu bayna al-khawfi war-raja' yóò máa tẹ̀mí láàrin ìbẹ̀rù àti ìrankan ni kí náà ń pè ní bẹ̀rù yóò máa tẹ̀mí lórí pé yóò máa bẹ̀rù pé tóun bá ṣe Ọlọ́run Ọba tóun bá ṣe ń tọ́lọ́wọ́ bá àlékẹ́ lọ́fẹ́ Ọlọ́run Ọba àlékẹ́ ló fìyà jẹun yóò máa wá ṣe ìṣẹ̀mí ní lórí ìbẹ̀rù nǹkan yẹn láti má débẹ̀ yóò sì máa ṣẹ̀mí lẹ́ni tí ń ranka pé tóun bá ṣe ń tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá ní kóun ṣe òun ó ṣe kí ni òun ó rí kẹ́ Ọlọ́run Ọba torí pé Ọlọ́run Ọba àlékẹ́ láti fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo ẹni tó bá ta àwọn nǹkan yìí yóò rí kẹ́ Ọlọ́run Ọba yóò máa wá ní ọ̀rọ̀ jáwó pé tóun bá ti ń ṣe òun ó rí kẹ́ Ọlọ́run Ọba yóò tún wá máa tẹ̀mí pẹ̀lú kọ́ọ̀fù wípé àwọn nǹkan àbáwọn nǹkan tọ́lọ̀ ní kóun máa ṣe tóun ọ̀bá ṣe yóò máa bẹ̀rù pé òun ó jìyà ìbẹ̀rù yẹn wá ní jẹ́ kó lè ṣe tọ́lọ̀ ní kó má ṣe kò sì ní jẹ́ kó lè má ṣe tọ́lọ̀ ní kó ṣe. bẹ́tà àwọn kọ̀wárì àwọn wà ìdíyà àti tẹ́sí àti kọ̀wárì àtàwọn kọ̀dàríyà wàyí ẹ̀yìn kọ́ọ̀fù nìkan làwọn fi Allah subhanahu wa ta'ala wọn ní rọjà àwọn mùrùjíà àwọn ń sin náà pẹ̀lú rọjà ù nìkan ọlọ́run bá àánú ọlọ́run ọlọ́run bá pọ̀ láàánú gan ìkẹ́ ọlọ́run gbá ààyè gan kéde kankankan oríṣiríṣi àwọn ìyẹn pé ẹni tí ò bá dá ọrùn gbà sí ẹni tí ò bá gé sókòtò yóò wà lìjẹ́ náà insha Allah àní bàbá tó béèrè béèrè gan kèé ṣe tí bàbá òun béèrè nu ẹni tí ń dáhùn béèrè lọ́ba bàbá òun panẹ́bíìsì béèrè lọ́bẹ̀ èmi ọmọ irú àgbákò tí ọba yẹn sọ ni pé àwọn kan wọn lẹni tí ọba ṣe sún náà wípé yọ wọ náà àwọn lẹni sọ pé ẹni tí wọn dáhùn béèrè lọ́wọ́ ni wọn lẹni tí ọba dárùn gbọ̀n sí yọ wọ náà àbí hahaha inna lillahi wa inna ilayhi raji'un alámọ̀rí tó burúkú gbà ní náà lẹ́yìn tí mo ti ṣàlàyé kí làwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta táwọn mùsùlùmí pín sí àbí mo dẹ̀ sọ àwọn ìjọ kọ̀ọ̀kan tán wà lójú ọ̀nà kọ̀ọ̀kan náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn lóye kí wá ló báyìí àwọn ẹ̀rí wo ló wá sọ wípé ẹni tí ó bá ti dárun gbọ̀n sí yọ wọ̀ tí bàbá tó ń dáhùn béèrè yìí tí wọ́n takò àwọn ẹ̀rí wo ló sọ pé ẹni tí ò bá dé sòkòtò rẹ̀ yọ wọ̀ tí bàbá tí wọ́n béèrè béèrè lọ́wọ́ wọn yìí tí wọ́n takò káàlè bá mọ̀ wípé àwọn nùtúùsù wa'id àwọn ẹ̀rí tó ń ṣèlérí ìyà fún gbogbo ẹni tí kò bá fẹ́ni tí tí fẹ́ni tí ò bá dárun gbà sí àwọn ẹ̀rí tó ń ṣèlérí ìyà fẹ́ni tí ò bá gé sòkòtò rẹ̀ tí ànábì sallallahu alaihi sọ pé àwọn èèyàn wo wọ̀nà tí bàbá yìí sọ wípé wọn ní wọ̀nà nítorí pé lọ́dọ̀ tiwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni ṣé báyìí tó ìjẹ́ pé nínú súnà ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ jẹ́ kí n kàwé ẹ̀rí yẹn fún wa kí n bẹ̀rẹ̀ látẹ̀rí ẹ̀rí bíi ti Sokoto nǹkan fún wa lẹ́rìí méjì péré níbi ti Sokoto ṣòye màá fún wa lẹ́rìí kan àbí méjì péré níbi ti ọrùngbọ̀n náà màá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé báwo la ṣe ń lò pẹ̀lú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam eléyìí tí ẹni tó dáhùn ìbéèrè yìí tí wọ́n tí wọ́n sáyìmọ̀ kan nípa rẹ̀ náà ṣẹ́tìrí anabi sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n béèrè ìgbà tí ó ń sàlàyé fún wa nípa ọ̀rọ̀ sokoto kí lè anabi sallallahu alayhi wa sallam sọ anabi sallallahu alayhi wa sallam ní ma asfala min al-ka'bayni min al-izar fa fi an-nar hadithu abi hurairah hadithu abi hurairah radiyallahu anhu anabi ní ma minal ka'bayni minal izar fafinnar anábì ní gbogbo tó bá ti lè kọjá kókósẹ̀ nínú izar nínú aṣọ téèyàn ró ṣòkòtò téèyàn wọ̀ ẹ̀wù téèyàn wọ̀ jàlábíà téèyàn wọ̀ agbádá tó wọ̀ gbogbo tó bá fi lè wọ̀ tó bá fi lè kọjá kókósẹ̀ anábì ní fafinnar inú náà ni ó gbé ọ lọ inú náà ni lọ pẹ̀lú hadith yìí rèé anabi sallallahu alaihi wasallam ṣèlérí ìyà iná fún gbogbo ẹnikẹ́ni tí aṣọ rẹ̀ bá ń kọjá kókósẹ̀ ìrìn jẹ́ iní hadith ẹlẹ́ẹ̀kejì òun ni hadith tí anabi sallallahu alaihi wasallam sọ pé salasa anabi láwọn mẹ́ta kan bẹ la yukallimuhumullahu yawmal qiyamah tó bá dijọ́ gbé dal qiyamah ọba lọ subhanahu wa ta'ala ní bá sọ̀rọ̀ wàlá yuzakkihim wàlá yanzuru ilayhim wàlá yuzakkihim wa lahum azabun alim ṣẹ̀rí hadithu ẹlẹ́ẹ̀kejì tí mo ń kà fún wa yìí rè hadithu tani hadithu abi zar al-ghifari ni radiyallahu anhu abu zar al-ghifari òun ló gba hadithu yẹn wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam alimam muslim wọn dẹ̀ gbé jáde nínú sahihu wọn anabi ní salasatun la yukallimuhum allahu yawm al-qiyamah wàlá yanzuru ilayhim wàlá yuzakkihim wa lahum azabun alim anabi láwọn èèyàn èèyàn kan bẹ́ẹ̀ wọ́n ju mẹ́ta lọ lóhùn kà ṣùgbọ́n ìran mẹ́ta náà ni wọ́n ẹni tó bá ti lè fọ́ọ̀lù sí kan nù ran àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tá a wúyọ jẹ tiẹ̀ alákọ̀ọ́kọ́ la yukallimuhumu Allahu yawma al-qiyama ọlọ́run ọba ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ gbé al-qiyama ọlọ́run mọ̀sẹ̀ wá bẹ́ẹ̀ wala yanzuru ilayhim ọlọ́run ọba ò ní wò wọ́n lọ́jọ́ gbé al-qiyama ọlọ́run mọ̀sẹ̀ wá lẹ́ni tọ́lọ́run ní síjú lọ́jọ́ gbé al-qiyama tọ́lọ́run ọba àlékẹ́lẹ́ ó sí débi wípé ọlọ́run tiẹ̀ ní wò ọlọ́run ọba hàjárọ̀ wọn ọlọ́run ó ṣe hajjúrù fún wọn lọ́jọ́ gbéra kìyàmà <laughs> Allahu akbar tẹ̀wọ́n pé àìbánisọ̀rọ̀ hajjúrù kan àìsíjú wo ni pé ìjẹ́ ẹ̀fẹ́ rójú rẹ̀ hajjúrù kan àtọ́lọ́ náà máa ń ṣe hajjúrù Allahu akbar nígbà tó pọ́lọ́ náà lọ́pàá jẹ́ rẹ̀ kí wò yí àwọn ará bíi la yukallimuhum Allahu yawmal qiyamah wa la yanzuru ilayhim wa la yuzakkihim ọlọ́run ò sì ní fọ̀ wọn mọ́ wàláhù màgàbùn alim yóò sì máa jẹ́ sí wọn ìyá ọ̀ǹta mi ń romi ìyá ẹlẹ́tẹ̀ eléro kò di ran ìyá mẹ́ta mẹ́rin láyò tàlí mu humna lọ́wọ́ ẹ̀mẹ́tì yá ma ìyá ara kọ̀kọ́ wàlá yóò zoro ilé yìí kò délẹ̀ kejì wàlá yóò zàkí yìí mẹ́lẹ̀kẹta wàláhù màgàbùn alim ìyá ẹlẹ́tẹ̀ eléro ọmọ jẹ́ sí wọn lọ́jọ́ gbéra kìyàmà kọ́ọ̀lá fàkọ̀rọ̀ àhà rasulullahi sallallahu alayhi wa sallam salasa mirar ẹ̀mẹ́ta la nabi sallallahu alayhi wa sallam ń pàrà gbólóhùn ẹ̀mẹ́ta la nabi ń gbogbo aláti ma òsìlúùbù tánà fi máa ń bá wọn yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá pàtàkì gan anábì máa ń tẹnu ẹbí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta rà anábì sallallahu alaihi wasallam pàtàkì gbólóhùn tí ó yìí. ẹ qala Abu Dharr Abu Dharr sọ pé khabu wa khasiru kí wọ́n ti bàjẹ́ ayé wọn ta wọ́n ti àgbákò wọ́n ti ṣòfò khabu wa khasiru tí wọ́n ti bàjẹ́ wọ́n ti ṣòfò láwọn tó ń sọ yìí man hum ya rasulallah ìrí ànábì ta ni wọ́n ná allahu akbar ta ni wọ́n ná irú àwọn tó lágbára tó báyìí òun ni wọ́n ń bí èèyàn kan léèrè tó ní inṣàlá wọn wà lìjánná inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un ai ah ẹja dẹ̀rù ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala qala al-muqbil ànábì ní alákọ̀ọ́kọ́ òun náà lẹ́ni tí ń ṣe ìsìbáàlì òun lẹ́ni tí aṣọ rẹ̀ ń kọjá kókósẹ̀ ẹ̀wọ̀n mọ̀ sọ pé ṣòkòtò mọ́ àtẹ̀wù àti ṣòkòtò àti láwàní téèyàn bá wé tó bá ti lè ṣe ìsìbáàlì almusbil ọlọ́run kò sọ wa ń bẹ̀ kọ́lẹ̀ almusbil ànábì sallallahu alaihi wasallam ní òun náà ni ẹni tí aṣọ rẹ̀ ń kọjá kókósẹ̀ òun lẹni tá sọ̀rọ̀ yín kọjá kókósẹ̀ wọ́n dẹ̀ bi olùdáhùn yìí léèrè ó lẹ́ni tí ṣòkòtò rẹ̀ ọba kọjá kókósẹ̀ <laughs> tí wọ́n wà ní jẹ́nà insha Allah pẹ̀lú confidence ẹ wo dúpọ̀ yẹn ti takuta nẹ́bí sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì walmanan òun lẹni tí máa ń ṣèrègún ẹlẹ́ẹ̀kẹta walmunfiqu sil'atahu bilhalfi kadhib òun lẹni tí máa ń tajà pẹ̀lú máa ń búra alimam muslim rahimahullah ta'ala ni wọ́n gba hadith yìí wa mo rò pé ah, pẹ̀lú hadith méjèèjì tí mo kà fún àti tabu hurera àti tabu dhar al-ghifari ó ti ń jẹ́ kó yọ wípé anabi sallallahu alaihi wasallam ń ṣèlérí ìyà ná fẹ́ni tó máa ń ṣe isbad táàlù sínú jama'a tá a bá pàdé irú àwọn wu ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala ọlọ́run ọba lè fi irú ẹni bẹ́ẹ̀ sínú ná yọ wọ ọlọ́run bá àdékẹ́lá bá lò pẹ̀lú adlu nìyẹn pẹ̀lú dédé rẹ̀ pé pọ́lọ́n sọ fún ànábì ọlọ́run ti rán ànábì sọ pé tọ́ bá ṣe kí ni ó jìyà náà tọ́lọ́ bá àdékẹ́lá bá fi ọ wọ náà tọ́ bá fi ọ sínú náà ẹgẹ́ bá lùsùn náà ti ń sọ ọ̀tọ̀ sí ni. tọ́ bá dé wọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó lè fi irú ẹni bẹ́ẹ̀ sá àlùjánnà tọ́ bá foríjì ni àforíjì ló le bá torí pé tí ó mú wọ náà ọlọ́run bá foríjì ni kí àwọn sọ pé wọ́n wà àlùjánnà insha Allah <laughs> ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká má pè ní tí èsì súnà fáwọn èèyàn ní súnà láwùjọ yìí ká má kó wàhálà báwọn èèyàn tó yẹ kó má súnà láwùjọ yìí àbí má jẹ́ sí pé a ti tàkíyèsí ẹni tí ń béèrè béèrè yẹn ń tó bá fẹ́ nú ẹ̀ la fẹ́ sọ fún torí pé èèyàn máa ń mọ ẹni tẹ́ni tí ń béèrè béèrè tó fẹ́ gbọ́ lẹ́nu ẹni tí ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ èèyàn máa ń mọ látara bẹ́ni ẹ ti sọ̀rọ̀ àti látara ìṣesí pé kí lẹ́ni ìfẹ́ gbà lọ́wọ́ mi àmọ́ náà dẹ̀ ni mọ̀ ṣé bá nísìn ọlọ́run ọba kó dákun kí ó sànú wa ọlọ́run àjẹkùn sọ ọlọ́run ọba lọ́sùn fáánù sáà rẹ̀ ẹ jẹ́ n fi mọ́ lórí méjì yẹn lórí ọ̀rọ̀ ṣòkòtò ẹ jẹ́ kí n fún yín ní ọ̀rọ̀ tí orun gbọ̀n náà naam níbi ọ̀rọ̀ tí orun gbọ̀n rẹ̀ kí lànàbí sallallahu alaihi wasallam sọ hadith abdullahi ibn umar radiyallahu anhu hadith abdullahi ibn umar kí lànàbí sallallahu alaihi wasallam sọ hadith ibu kọ́ra àti muslim ló gbà wá muttafaqun alayhi anabi sallallahu alaihi wasallam sọ pé ahfu shawarib wà áàfù líhà ẹ̀rí kan anábì sallallahu alaihi wasallam ní ẹ dín túbọ̀ mú yín kù ẹ mú túbọ̀ mú yín lọlẹ̀ ẹ dẹ̀ fi irùngbọ̀n yín lẹ̀ lẹ́ni tí ò gbọ́dọ̀ gé nǹkan kan bẹ̀ wà áàfù aṣáwa àlíhà ẹ fi irùngbọ̀n yín lẹ̀ ẹ gbọ́dọ̀ gé ń bẹ̀ ẹ jẹ́ kí irùngbọ̀n yín kó pọ̀ tẹ́ bá ń ròyìn anábì sallallahu wọ́n máa ń ròyìn ẹ̀ pẹ̀lú irùngbọ̀n tó ni tabaroyin àwọn sọ̀hábà wọ́n máa ń ròyìn wọn pẹ̀lú irùngbà tó pọ̀ níwọ̀n ni kàfífù líhà kàfífù líhìyà irùngbọ̀n rẹ̀ pọ̀ ó ti jàkìtì bá ṣe máa ń ròyìn Usman bin Affan nìyẹn anabi sallallahu alayhi wa sallam kò sí èrí kankan pa anabi mọ́ fa irùngbọ̀n àṣẹ lélẹ́ ìbáyìí anabi sallallahu alayhi wa sallam pa wá láṣẹ ká ṣe kí ni ká dá irùngbọ̀n wá sí kọ́pọ̀ bó wàhálà ṣe ń lò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam gbèjẹ́ wàhálà ti dé naam ṣẹ́tìrí tánàbí sallallahu alaihi wasallam bá pa wá láṣẹ ọ̀ràn yẹn ni ká tẹ̀ láti ànábì sallallahu alaihi wasallam àyàfi tá a bá rí ẹ̀rí mi tó sọ nǹkan yẹn kalẹ̀ kúrò nípò ìjọ́ràn yẹn tó sọ kalẹ̀ lọ sí ibi tá a fẹ́ ṣùgbọ́n ààrí nǹkan kan tó sọ agbára ẹ̀ rí an tusibahum fitna aw yusibahum adabun alim bàbá ńlá wàhíd tó ní agbára lórí ọ̀rọ̀ tí èèyàn máa yapa àti anabi sallallahu alaihi wasallam sọ pé wàhíd wà lórí ẹ̀. anabi ọlọ́run bá lè kíra sọ pé falyahdhar ọlọ́run ní ẹ sọ́ra o falyahdhar ọlọ́run ní ẹ sọ́ra yìí kí lọ nìyẹn. alladhina yukhalifuna an amri àwọn wo lọ́lọ́run bá lè kíra ń kìlọ̀ fún ká sọ́ra òun làwọn tí wọ́n bá ń yapa àti anabi sallallahu alaihi wasallam ọlọ́run ní ẹ sọ́ra yìí dáadáa ọlọ́run kìlọ̀ àǹtò sí ìbáhùn fitna ọlọ́run ní kọ́mọ̀ jẹ́ sí pé fitna ó dé báyìí látara ìjàpá àti ànábì sallallahu alaihi wasallam wàhídù nìyẹn ìlérí nìyẹn aw yusibahum azabun ali. àbí kọ́mọ̀ jẹ́ sí wípé ìyà ẹlẹ́ta ìlérò ó jẹ yín látara pé yẹn ìjàpá ànábì sallallahu alaihi wasallam jàmáà kí lànàbì ní ká ṣe pẹ̀lú irùngbọ̀n wa ànábì ní ká filẹ̀ ẹni tó bá ń fa irùngbọ̀n rẹ̀ ó ti yapa àti ànábì sallallahu alaihi wasallam bí ó ti yapa rẹ̀ ọwọ́ àánú àwọn tọ́lọ̀ ọba àdìkílá ń kìlọ̀ fún un wáyà yìí ó clear bákan náà ẹ lọ wọnú sọ́bọ́tù nìsa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé wa man yushaqiqi ar-rasul ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí bá ń yapa anabi sallallahu alayhi wa sallam man yushaqiqi ar-rasul gbogbo ẹni yòówù tí bá wù kó jẹ́ tí bá ń yapa anabi sallallahu alayhi wa sallam min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tí ojú ọ̀nà ti clear àti pé ìlànà anabi ìlànà anabi pẹ̀lú hadith àti tamuwa nípa ọrùn gbọ̀n ó ní ká fi ọrùn gbọ̀n wá lẹ̀ a gbọ́dọ̀ tọ́ọ̀tì ẹ̀ a gbọ́dọ̀ mú nǹkan kan kúrò bí a gbọ́dọ̀ gé àẹ̀fú àlìhà àẹ̀fú àẹ̀fú bilhamza wàlàyín wàlfà wàlwà wàlálif wà àẹ̀fú àlìhà ànábì ní ẹ fi ọrùn gbọ̀n yín lẹ̀ kó kún ẹ̀ gbọ́dọ̀ mú kúrò bẹ́ẹ̀ àfi tí ń yapa àlànà nẹ́bì min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tá a ti mú ẹ̀rí wá fún tó clear yìí wa yattabi' ghayra sabilil mu'minin ó tún wá ń rin ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn mu'minun àwọn sọ̀hábà nuwallihi ma tawalla ọlọ́run ọba ní ìyà alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ ni wípé ìlànà tó mú yẹn ọlọ́run lá filẹ̀ sórí ìlànà yẹn nítorí ẹ̀mí wọn máa ń le gan ìyà àtayé nìyẹn wa nuslihi jahannam tó bá jẹ́ ògbé alkiyama a fi sin na jahannam wa aidu ni ìlérí yà ni wa sa'at masira ọlọ́run bá lélẹ̀ báyìí burú fún níbùsẹ̀rí padà sí látúbọ̀tán oye na'am ẹjẹ ń fáyà méjèèjì yẹn lẹ àyà pọ̀ dáadáa àbí ẹ̀kọ́ ni àyà pọ̀ gidi gan tó ń sọ̀rọ̀ nípa ìjọ́ran yẹn kátẹ́lá nàbì sallallahu alaihi wasallam ẹjẹ ń fi yẹn lẹ títí dìgbà tí a máa ṣàlàyé nípa ìtànpè ní súnnà tí olùdáhùn béèrè ìdàrú kódà yìí mọ̀ pé àsìkò wọ́n padà lọ tó báyìí ṣùgbọ́n àkọ́rí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pàtàkì kódà ó jù bẹ́ẹ̀ lọ bẹ̀tí ní sọ́lọ́ọ̀dù kẹrin ìmọ̀ àti ní ṣókí ó ti fẹ́ ìtàn pẹ̀lú ìgbẹ́ lọ́wọ́ ẹ jẹ́ kí n fún wa ní àwọn hadith bíi mélòó kan lórí ọ̀rọ̀ pàtàkì ká máa tẹ̀lé súnnà anabi sallallahu alaihi wasallam àti bó ṣe jọ́ ọ̀ràn yẹn tó lórí wa Allahu akbar anabi sallallahu alayhi wa sallam ló ń sọ fáwọn sahaba lọ́jọ́ kan hadithu abi abu hurairah radiyallahu anhu olùgbà wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam qala da'uni ma taraktukum. anabi ni ẹ pa mí tì lórí tí n bá ti fi yín lẹ̀ lórí ẹ̀ tí mi ẹ rí pé mi ń sọ nǹkan kan fún mi lórí anabi ni ẹ fi mí lẹ̀ ẹ má wádìí ẹ lọ́dọ̀ mi o da'uni ma taraktukum. ẹ máa ń ga tó ṣẹlẹ̀ rí yẹn ẹnìkan lọ́lọ́ bá anabi sallallahu alayhi wa sallam anábì ní inna Allaha farada alaykum al-hajja fahujju dájúdájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe hajju lọ́ràn yẹn léyìn lórí o ẹ máa ṣe ẹ máa ṣe hajju ọ̀ràn yẹn ni faqala rajulun afi kulli aamin ya rasulallah ọkùnrin kan wá ní anábì ṣé ọdọọdún la máa ṣe hajju lọ́jọ́ ọ̀ràn yẹn léwa lórí ni anábì ọ̀dá lóhùn pé eléyìí ń bá wà láàbọ̀ rí ó tún afi kulli aamin ya rasulallah ànábì tún dánú tó lẹ́ẹ̀kẹta ànábì wa sọ pé hmm, ànábì ni law qultu na'am la wajaba ànábì sallallahu alaihi wasallam ní tí n bá sọ pé na'am sí nǹkan tó sọ yẹn yóò dọ̀rọ̀ yẹn tó bá dẹ̀ ti dọ̀rọ̀ yẹn ní lágbára rẹ̀ ká ní lọ́dọọdún ẹ̀ẹ̀kan láàrin ọdún gan sẹ́mi tí ì ṣe ni tágbára mi ti ka ẹ̀ẹ̀kan láàrin ọdún kánrin mùsùlùmí ni ò ráǹfààní ni ò lówó ẹ̀ẹ̀kan láàrin ọdún yẹn tó bá dọdọọdún kọ́ bó ní ká yanjú ara wa ànábì ni qultu na'am tí n bá sọ pé naam tí nǹkan tó sọ yẹn pé ṣé lọ́dọọdún tí n bá sọ pé bẹ́ẹ̀ ni ó ti dọ̀ràn yẹn nìyẹn ṣe rí léyìí báyìí nínú àwọn hadith táwọn afáàfin máa sọ pé tánàbí bá pàtẹ kan ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni àyàfi tá a bá rẹ́rì mí tó sọ nǹkan yẹn kalẹ̀ kó nínú ọ̀ràn yẹn tó rà nàbí sọ pé láwùkútù naam tí n bá sọ pé naam tí nǹkan tó sọ yẹn ó ti dọ̀ràn yẹn kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní lágbára rẹ̀ ànábì sọ pé naam kádàrún gbà ẹni tí ó bá wá fi ọ̀ràn yẹn lẹ̀ ẹ mọ̀ pé wàá yín dùn bẹ lórí pẹ̀lú àwọn gbogbo àwọn ẹ̀rí tá a ti ń kàrí ànábì sallallahu alaihi wasallam sọ pé dharuni ma ni ẹ̀sìn nílẹ̀ lórí nǹkan tí n bá fi yín lẹ̀ lórí ẹ̀ o innama ahlaka man kana qablakum kathratu ń béèrè lọ́wọ́ ànábì ọlọ́wọ́n ọba wa ikhtilafuhum ala àti ìyapa wọn tán yapa àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn ànábì ọlọ́run báyìí tó kó parun báwọn nìyẹn fa iza nahaytukum an shay'in fajtanibuhu ànábì ní tí n bá fi lè kọ́ nǹkan kan fún yín ẹ jìnà sí nǹkan yẹn iza nahaytukum an shay'in àfàìkọ́ nǹkan kan iza nahaytukum ṣẹ́rùtù nìyẹn májẹ̀mú nìyẹn jàwáàbù ẹ̀ ní pé fajtanibuhu tí n bá ti lè kọ́ nǹkan kan fún yín báyìí èsì ni pé ẹ jìnà sí wa iza amartukum bi shay'in wa idha amartukum bi amrin arábìnrin ti máa pa yín láti nǹkan fa'tu minhu mastata'tum ẹ mú nǹkan yẹn wá bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ bẹ́ẹ̀ bá ti lágbára tó ní kẹ́sì ṣe é eh, kánrin ẹ̀dá ló tún sọnù nínú hadisi yìí ó yẹ báyìí sìn hadisi yìí dẹ̀ ṣe déédéé àyà Qur'an tó sọ yìí pé fattaqullaha mastata'tum ọlọ́run bá ní ẹ páyọ̀ ọlọ́run bá bẹ́ẹ̀ ṣe lágbára tó bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ ní kẹ́fì páyọ̀ ọlọ́run bá ṣẹ́tírí àwọn nǹkan kan bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà tó jẹ́ sí wípé téyìn ò bá lágbára rẹ̀ nítorí náà àwọn nǹkan tá à ń fagbára ṣe ni kọjọ́ ọ̀rọ̀ ìyàlẹ́yàn lórí nínú ẹ̀ ní hajj lílọ ẹni tí ò bá lágbára hajj ọlọ́run pa wá láṣẹ rẹ̀ àbí kò pa wá láṣẹ rẹ̀ ànábì pa wá láṣẹ rẹ̀ àbí kò pa wá láṣẹ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ tí ò ti lágbára hajj kò ní ṣe kí ni kò ní ṣe fattaqullaha mastata'tum nìyẹn wa idha amartukum bi amrin fa'tu minhu mastata'tum nìyẹn torí pé istita'a agbára owó àtàgbára àlàáfíà méjèèjì la fi ń ṣe hajj now zaka agbára owó la fi ń ṣe yín kò ságbára àlàáfíà ń bẹ àbí ẹni tí ó bá lágbára láti yọ zaka sí yọyọ fattaqullaha mastata'tum nìyẹn wa idha amartukum bi amrin fa'tu minhu mastata'tum nìyẹn tọ́ra agbára la fi ń ṣe ẹni tí ó bá lágbára láti kírun lórí ìdúró yóò kí lẹ́ni tó jókòó àbí fattaqullaha mastata'tum nìyẹn ṣùgbọ́n jàmáà agbára wo la fi ń dánu gbàtí agbára wo la fi ń gé sòkòtò agbára wo la fi ń bojú la fi ń lo ẹ̀há agbára wo la fi ń ṣe gbogbo àwọn nǹkan tí ó kù ẹni tí ò bá lágbára láti gba àwẹ̀ torí pé kò lálàáfíà kí lọ́lọ́wọ́ bá rí kí wọ́n sọ fún fàwẹ́lẹ̀ torí ẹ̀rọ àwọn àbáfin sọ wípé láwájíbà máa láàjì tí ò bá ti lágbára kò sí wájìbù mọ́ wala muharram ma'a ad-darura tí ìnira bá ti dé kò sí ìwọ̀ ma ó yé báyìí sìn níbi dájú mọ́ ń yọ àwọn ẹ̀rí ẹ̀rí kí lóò anábì sallallahu alaihi wasallam tó nípa tó bá kọ wá láṣẹ rẹ̀ anábì ni ẹ ṣe àti anábì nìyẹn wa idha amartukum bi amrin fa'tu minhu mastata'tum ẹsẹ̀ yìí ò lé àwọn míì nínú àwọn ní hadith wọ́n gbà hadith yìí rèé al-miqdam bun maadi karob alkindi òun ló gba hadith yẹn wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam kí ló sọ. anabi ni yushiku rajul muttakiyan ala arikatihi anabi ni láìpẹ́ láìpẹ́ padà rí ọkùnrin kan tí ó jòkó sórí àga ọlá rẹ̀ yakulu baynana wa baynakum kitabullah kò ní lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n máa sọ wọ́n máa kọ́ ìmọ̀ nípa hadith bá a ṣe mélòó tó sahih bá a ṣe mélòó tó dọ̀ ìfù kò ní kọ́ ogun yẹn kò ní kẹ́kọ̀ọ́ yóò jòkó ìjòkó aláìní kan ṣe yóò mú wa sọ fáwọn èèyàn yìí pé baynana wa baynakum kitabullah ṣe rí láàrin wa pẹ̀lú yín tàbá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn kùránì nìkan ni ẹ máa mú wa o bẹ́ẹ̀ bá ti mú hadith wa èmi ò ní gbọ́ o àmọ́ kùránì nìkan mo nígbàgbọ́ sí. ànábì ni yushiku ar-rajulu muttaki'an ala arikatihi yuhaddathu bi hadithi bi hadithi min hadithi yuhaddathu bi wọ́n mú wa kún ní hadith kan náà àwọn hadith mi ànábì fa yaqulu baynana wa baynakum kitabullah yóò àmọ́ níwọ̀n gba hadith gbọ́ kùránì nìkan ló ń gbàgbọ́ tábà fi sọ̀rọ̀ kùránì nìkan ní kẹmọ̀ mú wa àdéhùn tí ń bẹ láàrin wa pẹ̀lú yìí nìyẹn fàmọ́ wàjá tó ń fi himin halali ní sàhlali náà yìí tóun bá ti rí ní halali náà kùránì nìkan ló ń gbà ní halali wàmọ́ wàjá tó fi himin harami haram náà yìí tá bá ti rí ń bẹ̀ ní haram nìkan lágbà ní haram anabi ni ala ẹ̀tẹ́ ti gbọ́ innama harrama rasulullahi mithlu ma harrama allah nínú riwaya ti tirmidhi kama harrama allah káàfù yẹn hasu tashbihu arábìnrin ẹ tẹ́tí yín dáadáa ẹ sì gbọ́ mi dáadáa ẹ gbọ́ o arábìnrin intemi anabi sọlọ láwọn sọlọ bá ṣe léèwọ̀ lẹ́yìn lórí bí irú nǹkan bí irú dédé nǹkan tọ́lọ̀ bàlẹ̀ kíláà náà bá ṣe léèwọ̀ lẹ́yìn lórí ẹ mọ̀ sí ìyàtọ̀ láàrin intemi anabi bá ṣe léèwọ̀ lẹ́yìn lórí àti tọ́lọ̀ bàlẹ̀ kíláà bá ṣe léèwọ̀ lẹ́yìn lórí. torí pé arábìnrin innama harrama rasulullahi kama dèédé kan náà ni pẹ̀lú tọ́lọ̀ ọba àdíkà bá pàwá láṣẹ ìtànàbí bá kọ̀ fún wa dèédé kan náà ni pẹ̀lú kẹta nàbí sallallahu alaihi wasallam tó bá kọ̀ fún wa tọ́lọ̀ ọba àdíkà bá kọ̀ fún àtànàbí sallallahu alaihi wasallam ẹ máa nǹkan tó fa hadithi ó ní sábàb nǹkan tó fa ni pé lójú ogun Khaybar wọ́n ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ jíjẹ ní èèwọ̀ torí pé wọ́n máa ń jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́lẹ̀ àwọn sọ̀hábà ti wá ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ sínú sasùn ànábì sallallahu alaihi wasallam wá kéde ànábì ní kí olùkéde kan rèé pé dájúdájú látòní lọ ó ti dèwọ̀ fún yín láti máa jẹran kẹ́tẹ́kẹ́tẹ́ o à sáàjì ṣe sínú kòkò àwọn sábà ọlọ́ba nẹ́bí anẹ́bí ní ẹ gbọ́dọ̀ jẹ́ mọ́ èyí ìdànù gbogbo pátá wọ́n yí ìdànù kété kún wọ́n yí ìdànù nìkan wọ́n tún fọ́kòkò pápá pẹ̀lú ẹ̀ ṣe anẹ́bí sọ lọ́sọ́ làwọn sọ fún wọn lọ́jọ́ yẹn pé bí mo sọ fún yín tí mo tẹ̀ sí gbọ́ yìí àsìkò kan ń bọ̀ tẹ́rẹ̀ nìkan níbi wá gẹ́gẹ́ yẹn ẹ̀tọ́ ọ̀nà sáà máa ń sìn tí ó jòkó sórí àga yìí mọ̀ láì ó ti wọn báyìí tí ó tẹ fádà ìmọ̀ láì nímọ̀ wọ́n mọ̀ wá fún ní hadith wa nabi sallallahu alaihi wasallam yóò wá takò yóò ní Qur'an nìkan lòun nígbàgbọ́ sí. ṣé anabi sallallahu alaihi wasallam ní tẹ bá ti ríru àwọn èèyàn wọ́n ràn wọ́n bá ní ẹ jìnnà sí wọn torí wípé intẹ́bi anabi sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀lé yín lórí bákan náà ni pẹ̀lú nǹkan tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala bá ṣe léèwọ̀lé yín lórí náà eléyìí báyìí rèé nínú àwọn ẹ̀rí nìyẹn tí ó ń sàlàyé fún wa nípa ipò tí súnà nẹ́bí sallallahu alayhi wa sallam wa náà ẹ jẹ́ kí n fi parí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ẹ̀rí pọ̀ dáadáa ṣùgbọ́n ẹni tí n fi parí ẹ̀ àbí kí n mú méjì wá kí n fi parí ìdánilẹ́kọ̀ọ́ yìí kẹ́lẹ̀ bá wọn pé intanẹ́bí sallallahu alayhi wa sallam bá kọ̀ fún wa àtàṣẹ tánà ìbá pa wá wallahi tí ìbá fi níbi kí wọ́n ya pa àṣẹ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ máa dúró àwọn sàhábà tó kú sí ni ibẹ̀ náà ti ká ànábì lé yín ọ̀kan kò yíba nítorí níbi ìyapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam ọkùnrin kan náà àwọn sàhábà wọ́n lè ànábì sallallahu alaihi wasallam lórí hadithi yàrá imam muslim rahimahullah ta'ala ni wọ́n gbà wá so hadithi yẹn ah, iyas bun salama bun amr ibn al-akwa òun ló sọ wípé anarajulan akala inda rasulillahi sallallahu alayhi wa sallam ọkùnrin kan jẹun lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bishimalihi ọwọ́ òsì ni wọ́n fi ń jẹun ọwọ́ òsì. fakọ́l anabi sallallahu alayhi wa sallam wá sọ wípé kúl bi kí ni anabi fi yẹn anabi pa anabi ní jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ àti anabi sallallahu alayhi wa sallam ní àbí. Hmm. hadith yìí alimami muslim gbà wá nínú sahihu wọn o anabi ní kúl bi jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kọ́lá lá àṣẹ fèèrè ó ní àwọn òun ò lágbára bẹ́ẹ̀ òun ò lè fọwọ́ tún jẹun kọ́ọ̀lá lá anábì ní kọ́ọ̀lá látàtọ̀ àìta anábì ní látò lọ òsì ní lágbára láti gbọ́wọ́ tún lọ sẹ́nu máláyé rẹ̀ ma mana'ahu illa al-kibr kò sí nǹkan kan tó kọ̀ fún láti tẹ̀ láti anábì nígbà tábìlì kọ́ jẹun pẹ̀lú ọ̀tún àfi ìgbéraga ìṣègbéraga sí Abu Iyas Salama, bùnàmù ibn al-akwa ó sọ yí pé látọjọ́ yẹn ọkùnrin yẹn ò lè gbé ọwọ́ ń sẹ́nu mọ́ tó fi kú jamaa nítorí pé kíni torí pé ọ̀ya pa àṣẹ kánẹ́bì pa kúl bí yẹ̀mí ni jẹun pẹ̀lú ọwọ́ tún rẹ̀ ibadallah ìwọ tó sọ pé eh, sunna nẹ́bì nítorí tí wọ́n nu hadith nẹ́bì ní sọ̀rọ̀ yẹn tó bá wà nu Qur'an nìkan lọ́jọ́ rẹ̀ sọ fún mi àyà tó sọ pé ká máa jẹun pẹ̀lú ọwọ́ tún àyà kan tó bá lè mú wa pẹ̀lú gbọ́nà bàbá aláàmà fún ọlẹ́bùn ibi tọ́lọ́ ti ní ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ tún ẹ má jẹun pẹ̀lú ọwọ́ òsì ọ̀yá ayà tó bá sọ bẹ́ẹ̀ <laughs> àbí tó bá yẹ̀ sọ tiẹ̀ lọ́yà kù tó bá yìí sọ tiẹ̀ ìwọ àtàwọn èèyàn rẹ lẹ́jọ́ máa lò ó <laughs> ọlọ́run já ọba olórú yẹn so nínú àwọn ẹ̀rí nìyẹn kí n fi parí ẹ̀ ẹ̀rí tí n fi parí ẹ̀ náà ni ẹ̀rí tó gbajúmọ̀ dáadáa tẹ́yìn náà ti máa yẹn kí ni hadithu náà hadithu Abi Hurairah radhiyallahu anhu òun ni anabi sallallahu alaihi sọ wípé kullu ummati yadkhuluna al-jannata illa man aba anábì ní gbogbo àlùmọ̀ mi anábì sallallahu alayhi wa sallam ni ó wà jẹ́nà àyàfà wọn tábà yarí tábà láwọn ò ní wọ̀ à. àwọn sọ̀hábà wa sọ yìí pé qila wa man ya'ba ya rasulallah rí anábì táwa ní ó yarí pé wọn wà jẹ́nà láì ṣe pé nǹkan dààmú ẹ̀ ta ni ó yarí tẹ́sọ̀ pé wọn wà jẹ́nà anábì ní qala man ata'ani dakhala al-janna tó bá fi lè tẹ ìní ànábì ó ti yarí pé òun níwọ̀ nìyẹn kọkàn sọ pẹ̀lú ẹnu ni ẹ̀yin rò pé yọ sọ pẹ̀lú ẹnu iṣẹ́ èyàn máa ń fìṣe sí yarí má ànábì lọ́wọ́ èyàn máa ń fìṣe sí yarí mọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ànábì ni wàá mẹ́ nà àtọ́ ní faqad àbà gbogbo ẹni tó bá tẹ̀ mí tó bá yapa mi ó ti yarí ẹni tí ó bá ń tí ò bá dànù mọ̀ sí ó yapa ànábì sallallahu alaihi bí ó yapa ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá jẹun níjọ́ ọdún ayàwó ní náà wọ́n jẹun níjọ́ ọdún náà àyà wo ló ní ká má gbàwẹ̀ ń jọ ọdún mò ń sọ àyà tó ní ẹ má gbàwẹ̀ ń jọ ọdún ẹ dàfẹ́ wa mú wa anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tó bá gbàwẹ̀ lọ́jọ́ ọdún fakọ̀dà á sọ abal qasim anabi ló ti yapa ó ti ṣe anabi sallallahu alaihi wasallam baba qasim abẹ́ẹ̀kọ́ ni anabi dẹ̀ ni wa man asani gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yapa mi tó bá fi lè sẹ̀mí ó ti kọ̀ fún wọn níwà jẹ́nà nìyẹn kí ni yìí wà á ìdìdé rí ìyà lórí ìyapa sí anabi sallallahu alaihi wasallam so ẹni tí ń dáhùn béèrè béèrè yìí tí ń dáhùn béèrè oníbéèrè yìí wàláì wàláì ẹ̀ mọ súnà tẹ́ ẹ bá mọ súnà kìí ṣe súnà lẹ́mọ̀ júwe fáwọn ìbá yẹn súnà lẹ́yìn wá mú lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré báwọn nìkan yẹn tẹ́yìn bá kàn gbà á sẹ́yìn pé àlìjẹ́nà náà dàrọ̀ jáàtì ni àlìjẹ́nà dàrọ̀ jáàtì yẹn ni pé ìpele nípele ìpele nípele làlìjẹ́nà sọ ẹni tí máa ń ṣe súnà ìpele rẹ̀ ó fi ga ni ṣùgbọ́n tí ó bá ṣe súnà yọ wà àlìjẹ́nà inṣàlá yọ ẹni tí ó bá ẹni tí ó bá kọ́rọ̀ yẹn kó lè bá àmọ́ sílẹ̀ sára àwọn èèyàn wàláyé ó máa ń bá ìnú jẹ́ gan ni sọ pé abára wa níbi tá a bára wa yìí ṣe àwọn tí wọ́n dẹ̀ fẹ́ champion ìpèpè súnà láwùjọ yìí rè ṣé báyìí sìn abẹ́lẹ́ ọba lọ́sùn báyìí kódà wọn kó tún gbogbo wọn ṣe kó tún àwa àtàwọn ṣe nasalullah subhanahu wa ta'ala an yahdiya wa an yusliha bala abẹ́lẹ́ ọba lọ́sùn báyìí tọ́lá kọ́ bá wa tún bàbá yìí ṣe kọ́lọ́ bá kọ́ bá fọ̀nà wa an na wà á yusliha balana ọlọ́run bá kó fọ́ọ̀nù àmà wa náà kọ́lọ́run kó tún àwa náà ṣe ibi táwa náà kù sí ọlọ́àjọ kan sọ náà bá Allah subhanahu wa ta'ala ó pọ̀ dáadáa tí mo fẹ́ fi ṣe wá láǹfààní ṣùgbọ́n ìfẹ́ jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí kò sùwà sóye pẹ̀lú gbọ́dọ̀ bá Allah subhanahu wa ta'ala akẹ́sìdì hadal qadr àádùrú síbi tí àbádé yìí náà àmúdẹ̀ mọ̀ pé pẹ̀lú gbọ́dọ̀ bá Allah subhanahu wa àwọn tí ọlọ́run nínú ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì tó tún dá táwọn àfa tí wọ́n jẹ́ olùkòkò òdodo olùpèpè sunna gidi tí wọ́n ń pèpè láwùjọ wáyé ọlájọ́ kan sọ́lá ọba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh Go on,